ọlọ́ ìjọba ń dúpẹ́ ya ni pé ọ tábà jàǹdàhùn dàkà ní àtàbà dùsùn gbùgbù pọ̀jọ́ náà wàhálà mú sọ̀sọ̀ ẹ̀kọ́ àbúrò sọ̀dọ̀sọ̀ ní ẹ̀kẹ́lẹ́ hmm? ìwà. Jẹ́bi ìfún akọ̀tà fúlámù afáàbọ̀ kọ́lá ìlú tóòtò àtọ̀mọ̀lì ká mọ̀kọ́ yóò rẹ̀. Ìfún ìlú ìmọ̀ nǹkan bẹ́ẹ̀ mọ̀ lọ́wọ́ wà nínú kọ́ni kọ́ni lọ́wọ́ mọ́ ní ولما فسر النبي صلى الله عليه وآله وسلم إذا النبي فسر جم تفسير عام هذه الآية قرأها كان وقال بيده هكذا ده النبي كان ذلك هو كان ووضع الإبهام على المفصل أعلى أصلا عيب هاني يكون عيب هاني دي طبعا هون عيب هاني عيب أصلا الحنشر بنشر الوسطى سبابة الإبهام كل مع نعم، السلامة tọ́ lẹ́nu ìdìbò ṣe ìrìnàlẹ́kẹ̀ ìgbìmọ̀ náà ìdìbò gbọ́dọ̀ nínú alẹ́nu fẹ́sẹ̀rì àlá dọ́mà nínú rẹ̀ èyí nínú náà yóò fẹ́sẹ̀rì rẹ̀ ọ̀sọ̀ náà ní ọ̀rá kó ẹ̀mí ọ̀rá náà ní láì aláwọ̀ ní gáàhì rẹ̀ kó ọ̀gọ̀gà ìjọ́rò one two three one two three kó wọ́n ní health management èyí náà máa ń wọ́n máa hmm? ń fi pé mufasọ̀rọ̀ àlá àlàlà hẹ́ńtìrì french ọ̀nà hẹ́ńtìrì mufasọ̀rọ̀ wọ́n ní mufasọ̀rọ̀ asfal kó wọ́n ní mufasọ̀rọ̀ lọ́tọ̀ wọ́n ní mufasọ̀rọ̀ lọ́tọ̀ àlà kó then ẹ̀rọ bá mi lọ́lẹ́ bi wọ́n máa sọ wọ́n máa nìyẹn wọ́n á bọ̀ tán dókítà muhammad tóra ìwé bá ń tọ́lé ìtì ìtura ọ̀tọ̀ náà yẹ gbẹ̀gbẹ́ ọ̀ gbígbé gbígbé ọ̀nàwé rẹ̀ pẹ̀. ẹ̀sìn ìwé ọ̀nà rẹ̀ ọ̀nàwé rẹ̀ gbẹ̀gbẹ́ yìí ayọ̀lọ̀ gbígbé ọ̀nà kò máa kọ́ ni láti rán kẹfẹ́ wà rẹ̀. gbígbé gbẹ̀gbẹ́ kìíní ìlú pẹ̀ka àwọn rẹ̀. náà gbígbé rẹ̀ náà lẹ́nu ìdílé ìwọ̀ba yẹn náà kàkà nínú ọ̀nà lọ́tọ̀ àgbẹ̀gbẹ́ mẹ́ka. ثم قال عليه الصلاة والسلام النبي عليه الصلاة والسلام بكى فساخ الجبل <laughs> بكى بمعنى التنكيكي لعجيز تنكيكي لعجيز لما بتنرسو زي أتبا أتبا أتبا يجيبون أولا أيوة. يعني من تجلى إلا هذا القدر أي إتينا ميزة ثلاثة طبعا أي هذا القدر أي هو هو النمكنة فصاح الجبل بطلب الجوجو والله سبحانه وتعالى وكفلت إليه أنا نوان أتمنى حجابه النور أجوانا النبي قال أجوانا كثير مني إتفري منين لو لو كشف نظري عمري يوازي وكوزي لأخرقت السبحات عدد جنن بلبن بنايا وجهه ما انتهى إليه بصره من خلقه so okay even the man there besides all the ɛburo bi yɛ wɔn lɛ tena nkae mɛ abam wɔn wɔn ɛnɛnam hadith ɛmɛ wɔn muslim imam muslim ɔdɔɔ hadith ɛmɛ wɔn ɛyɛ wɔn ko tí o ɔnà mu ɛgbɛyɛ wɔn kasubiri wɔn tɛ ala eti ne nyɔrɔ adan. مسألة أولى قبل أنا من الناس على كعيب والمولي سبحانه وتعالى أجلوني أجلوني وين حمام بس أكوني أنا من سعادة يوم القيامة milki onların yani ni. ilanı anlar mı cana indi kaka indi mi cana tanısan mı indi cana ta indi bir yalan mı bana göre bunun kendine ka tanısan mı to onların nara wane wane asiku dini oranı mı kama wane dini oranı oranı oranı tanısan mı onların hinayi tuğutu domin da yau min tu tuni waya na wani jana ne a rasa ne domin ya na aika koro koro na mu koro na mu ba koro na ni, ba ne jiban wata ba ba ka ka a rasa ne da ba da kawai umarni ne umarni ne to an tuni sallallahu alaihi wasallam di tubuh eh? mana eh? hmm? itu mana wan hmm? hmm. dokun menjam orang mana mau ka umur yuban ina boleh sini ini tu boleh sini hmm? uh-huh. Bahkan, ini kita bakal, ini bakal. wata hanyar hanyoyi da na wuyi ya rata ba da ba kadan ọmọ yìí ìfẹ́ lọ́kọ́ ọkọ̀ ààrẹ kí ni ìdí ọ̀tá ọ̀nà ojú òhun ní ọ̀nà ìdí náà lérò ìlà àárọ̀ bí ha náà lérò lọ́mọ ìkìyàwó ọmọ ìkàwé yẹn náà fẹ́ká náà lérò dọ̀wọ́ dọ̀wọ́ náà vọ́tẹ̀ ìhẹ́mọ̀ ìlà àárọ̀ bí ha náà lérò ìnìyàn mọ̀lì. ọmọ lẹ́yìn ìtumọ̀ ọ̀nà nǹkan ìlẹ̀ yẹn ni لذلك النوم العيداني هم حسنا أن تجي يوم القيامة بجولة والنيابة التطلع إطلام الكتاب وروح الله تلين لي سبحانه وتعالى إنما يتمم من أمري الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 da ya yanzu يجد إمام آه، إلا بضعف الإيمان ومن عظمة الله ما حدث به رسول الله صلى الله عليه وآله وسلم Eh, were ọmọ aka aka isi ọmịga akọni ime n'ụlọ ọlọmọdé nánà lọsẹ ànàgọ ọrọ náà استشعار عظمة الله عز وجل أنك ولا تدعو وذو cikin wuri birnin ga ne yi da ke cikin wuri a tabbata wani so ina yi ọ̀rẹ́ mi ká bí ọ̀tọ́wọ́ ọkàrà ẹ̀rọ ní orílẹ̀ àwọn mọ̀lì báka òní ọgọ́mọ̀tì láhàá iná ni ọmọláàká anáwẹ́ ní هو مليون أول وتاكاكا هذا النبي لما قدر الله حق قدره هذا النبي النادر هو إمام الهند إن كان حدث به الرسول عليه الصلاة والسلام وانت النبي وقال لي حديثا من مواجر وانا فقال ده النبي عليه الصلاة والسلام قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها خدعانا لقوله كأنه سلسلة على صفوان إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا للذي قال الحق وهو علي الكبير وكا إذا قضى الله الأمر جمعه سبحانه وتعالى جاء ملي إن سمع أمر نميزك هذا السلام إذا قسى فإذا بي إذا أنا في المدية وقفين إذا قضى الله الأمر بي إذا أراد أن يقضي الأمر راه دمر يذكر مني قضاء الأمر ìmọ̀lẹ́ ìkan mọ̀ ìlú ọ̀nà ọ̀nà ní sáàmù dọ́rọ̀ bọ́ mọ̀lá ẹ̀ka ní ẹ̀jìnlẹ̀ hàtì náà ní mọ̀láìkà ní alákẹ́ni ní jọ́kọ̀tẹ̀ ọlọ́kọ̀tẹ̀. bùkátà ẹlẹ́sìn náà tó wọ́n wà nínú ẹgbẹ́ rẹ̀ orúkọ mu ní كأنه لكن على صفوان ده أجمل كمان عن يدعى وأنا بنام صفوان يدعى أهل ni dan kana mana ni ya mana we chin chaka chaka ah chin kana ya ga ban chin au ndio haka enne wewe ni chin na wa kwa ba kwa ba kwa ba tu rasiban eh ni akako wa malaika mi dan malaika na wa awaka na godan mi sam na kudus dan ben rodan dan just le yi kɔbɔ yi ɛkɔ ma ta ɔnɛ ka wele malɛka bibi ɛmu na isn't it ɔna bi wa ha yi wa ha ɛdi e ma ka ɔnɛ ke aya yi kunya bɛwɔ aya kunya na kita wɔsɔ malɛka na da ɔnɛ ɔlɛ yi so ɔsɔ nnɔm de malɛka da ɔnɛ bɛn dan wɔn aka ɔlɛ yi de ma ìkẹ́kẹ́ kẹ́dà wọn kó lọ sọ̀rọ̀ ìdá ìdá fún ti à ń kó lóbìnrin èdè èdè ahọ́rẹ́ nínú ní ọ̀tọ́rọ̀ ààrùn ìtẹ́jú mo ní ìgbà ọjọ́ ọ̀dà tó kọ́ọ̀lù bẹ́ẹ̀ nìkan náà bá kọ́ọ̀lù arọ́gbùkún bẹ́ẹ̀ bá kọ́ọ̀lù kan ó ní kìlọ́ sí mo ní kàdán wọ́ọ̀rẹ́ àmì kaka ni kwa yau zunta ta sun yi wa kaka sun yi wa ka qalu lillazi qal ayyana lillahi da malaika na kaya wuya ne yake na wanda ya ka aka alhaq mun ya da kaka wabiyan aliyu kabir muryan wani damu muryan na daka honorable anabani subhanahu wa ta'ala so kò múlẹ̀ wá kàrẹ́ kẹ́nà ó sì sì náà rí ìmọ̀ láìka ní ìmọ̀nyẹ̀ múlẹ̀ wá kàrẹ́ yìí díàfọ́ yàá sí èyí tó tẹ ọ̀rùn bá ní múlẹ̀ ọ̀nà ìwé náà yà wọ́n ìjà kàrẹ́ ọmọ yìí they are how to owó ọ̀nà ká ìgbànyà ọ̀kọ́tọ́ wọ́n yóò sọ́ọ̀tì fi hàn án lá kàfíìrì ẹ̀kẹ́rẹ́ anábẹ̀rẹ̀ ilé wọn rẹ̀ náà. قال امام نعم. إيه نعم. انا قلت كيف بعثنا ده كبر ولا واي كان ناو ايه كما جينا نوم انا جاي كجان ايه ندى يعني ايه تتيمو مريا ربالك والمقصود اوكا اذنك اثناء ان استشعار عظمة رب ka dɔɔlɔ ɔkyɛn wɔn dɔɔ zɛɛ dɛkyɛ wɔn ofiri lɛkyɛ wɔn kare yɛ wɔn oyi dɛm wɔn wɔyi dɛm bita amuli ni oyi ndu oyi siri siri o lɛkyɛkyɛ fi ha zisi nisu ni abirɛ na dɔrɔ ani ɔgɛyɛ atana wɔ anfa il ashiya ɔka na manfani yɛ pataki fi ìlàjì dọ́ọ̀fin iman ní ọ̀rísìí márùn náà òkú iman orí oṣù máa kàn ọkùnrin iman yẹra sórí òrùka ọ̀gáyà tó náà ìwúlẹ̀ rẹ̀ péré ní ìmùtọ́kùnrin don ìwúlẹ̀ obìnrin nìyí náà subhanahu wa ta'ala wọ́n gbàgbọ́dọ̀ rí nǹkan ní àpá ọ́ ànáka ọlọ́mọkọ́ nìkan nìyẹwẹ́ ní ètò imam abu hanifa rahmatulah alayhi bọ́ka nafsi nafsi alayhi. Sima kan bayan kuma gini. Ta'amuru ne zuwa Allah. Oka فهل أجد عندك موعظة من يمدهم أن يازي ويزي أنك تمنعني عن معصية الله دمك أفن بيونم إمام أبو حنيفة النعمان عليه آه، الله رحمة الله بكى يوه ما هي بديه أكا من دوان أكا أتستطيع أن تعصي الله خارج ملك الله وأنا كتا أنا من أنا كأو من المؤمنين يوم بلا مؤمنين abdaman emirawe malikul mulk ko nama iyanan Ah, àwọn náà nìkan ẹ ò múlẹ̀ àmọ́ ìdúmọ̀ ẹ̀rọ náà wọ́n á yẹ wọn ní ọkàn náà ọ̀gọ́ wa àtọ̀tọ̀tì àǹtá àti yàrá sí mẹ́kánì lẹ́bi láyà rọ́ọ̀kà sí ìgbà wọ́n yẹ wọn mílíọ̀nù náà náà kò múlẹ̀ òye yìí. sọ wọn kà fún ọ bá àtẹ̀sọ́ ya yi mun riketa yin zai ka rayuwa baka a gwatan altattafi an ta'afi Allah ثم إذا جاءك الموت أخرته وأيون ما يثبت يجي عليه بأذات يتجي لقد تستطيع أن تعصي الله ثم إذا قيل لك يوم القيامة خذوه فضلوه ثم الجهين وصلوه منعت وانا من بينا اليوم الكيامة جهو يا بكا يا ملك زعنني دي شو شو تكال إيه الى عصصون دي نيمون يابا يابا نكتوك كمان لك ولا نكتوك من شهرين الى مسلم so enwere nọ uru karbon na karbon ka ọnọ mmemme nwoke enwere na ọnọ atọ ní ọnyá náà mi yẹ kó kàbí èyí ẹ̀ náà mi ẹ̀ wọ̀ kó àkìdùnmí ẹ̀ náà ká àgbègbè yìí. أجعلتني أهون الناظرين إليك ìgbàgbọ́ra mi ọ̀rọ̀ mọ̀ṣálẹ̀ ní ìsìkò ní sọ̀rọ̀ kàgbọ́ra mi lẹ́kì bá ọ̀tẹ̀ ọ̀rọ̀ kìlọ̀ mi ọ̀rọ̀ àti iṣẹ́ ní akọ́ àkọ́tọ̀ mi lẹ́yìn ìgbẹ́ mọ́ríkà ọ́ àgbẹ̀dẹ̀ rẹ̀ ṣe wà ní àgbẹ̀dẹ̀ ọ̀rọ̀ tó ń ìmọ̀lẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀dàkùnrin mi ń tẹ́lẹ̀ lé ìrọ̀lù mọ́nìmọ́nì ọ̀rọ̀ ìfọ̀ àkókò ṣàwọn olùkú ìdáàmú mọ́nà ogun lọ́rọ̀ ọ̀rọ̀ náà kì í rí ìdọ́rọ̀. ọ̀rọ̀ ìrọ̀lù mú kí wọn kọ mílíọnù lọ́dọ̀ àwọn ẹ̀yìn ọlọ́sọ mílíọnù ní ọlọ́sọ mílíọnù ṣe èdè ọ̀rẹ́ mílíọnù ní ọba ni ilé ìdìbò ní mílíọnù bọ́ọ̀mù máa àmọ̀ ní ilé ẹ̀yìn. Nyɛ mɛlɛ. وعليك فيكون من تبكي جلدا فيقول ذاك كان ويتكلم من لي هناك أنا كان يدبر أمر المماليك الممالك إنه يدبر أمر الممالك ومزمن تعالى ọ̀nà mìíràn àbẹ́ni kankan ẹ̀rọ ẹ̀mí ẹ̀mí na mìíràn náà mìíràn bí dọ́gbìn ẹ̀yí disposal affairs ẹ̀yà ọmọdún mìíràn náà wọ́n dánù ọ̀hán yìí ọmọdún náà káàkiri ọ̀hán mi sọ́nù ọ̀hán kọ́lọ́ ọmọdún náà. Ní program tó ń bí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ọ̀hún sí ìlú ìlú ìlú ìlú. Era mano, era mulher, caralho. Aí que ele vem. Ele vem a minha rua mesmo. ẹni ìdí ọ̀nà àwọn ẹ̀kọ́ ìdí ìbẹ̀kẹ̀ ìlànà ọ̀yà àlòkù àmàtúmánì àbẹ́rẹ̀ náà kàn ẹ̀mí náà bàtúmánì. ọjọ́ náà yẹ kó nínú ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀gbọ̀n ní ìyẹn kó yẹ wọn lè tu ìyẹn láàbù kẹ́mi ìfá lọ́wọ́ yẹ kó yẹ wọn sínú ẹ̀kọ́ lè bí wọn ọmọ orí ara ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ mú bí wọn jẹ́ ọ̀dọ́mọ̀lá. بدولة لأخرى ìdílé ìrànwọ́ ọkùnrin bẹ́sẹ̀ kò ní bẹ́sẹ̀ àrùsùn ọkàn fẹ́ẹ́sì lòdì dọ́lọ́pù ọ̀háàkì bí ọkùnrin ẹ̀kọ́ ìdàmú kọ́kọ́lù bẹ́sẹ̀ kò ní bẹ́sẹ̀ àrùsùn. وأمره وسلطانه نافذ أدمه أتي أدمانه بمعنى مقالة في السماوات وأقطارها النظام كان كلام وفي الأرض وما عليها وما تحتها أتمتر هنا يكي يتر تنا يكتن وفي البحار أتملك البحار جمع بحر والجو أتي إنانه قد أحاط بكل شيء علما عز وجل ومن لما أن يجي الكلام يظهر العلم بمعنى بنيان بفهم بداية وحصل كل شيء أبدا بالمنزل ọ̀rọ̀ àgùdá inú rẹ̀ kan wọ́n ti ẹ̀sẹ̀ àwọn ọlọ́síwájú ọ̀rọ̀ inú wòlíì gánà. فلا تختلف عليه ولا تشتبه عليه ده واقعا ده مكان ده مكان ده واقع كل بدون ọ̀nà tí bí omi ń gbé ọmọ ọdún bẹ́ẹ̀ ni ọ̀wọ̀ wíyẹ fún wọn lè ní àwọn àbámu pẹ̀lú àbọ̀. bẹ́ẹ̀ni àyíkákan náà yẹ́sùmọ̀ òdòdó jẹ ha bí ẹ̀kúlá àbẹ̀lẹ̀ gọ́ọ̀tì ha àlàkùnfàmà ní ha gọ́ọ̀tì ha. owó yẹ àwọn dòdó jẹ ha àbánáyíká òwúrọ̀ ìkáńdà rà lọ́nà. شعيب ضباب باختلاف لغتهم تعرفك علم النبي ومن اكرم يا رفيقا على تفهيم حياتها ويجا الله يرماك ẹwà ahọ́bọ̀nì àwùkẹ́ àkàrà yìí bẹ́ẹ̀ bá ní different different money habit ní bukata ọ̀rọ̀ ní tí sẹ́fún tí máa rẹ̀ yìí kò mọ́lẹ̀ mi. ọmọ ìyá àwọn fàlà ìṣùgbọ́ lọ́wọ́ sọ́mọ àni sọ́mọ bẹ́ẹ̀ bọ́ ọ̀sán àyè ọgbẹ́rẹ́ nìyẹn ọ̀ọ́dọ̀ gbẹ́rẹ́ nìyẹn owó anáyàmùká ọ̀sán إذا تغلقه كثرة النساء أليس كما وتعالى الغلط نعم من النظر للمستيك أيكم بإذن من إسلام الرئيسي المفاعل أذنكم يشتون أذنكم يشتون أذنكم يشتون القوم اه ده هذا عليهم سبحان الله تعالى بشر عليه اه عايز آه، آه، اقول لك ااا هزار يكون كافر ولا يكون كي لما ما سافر سكيل اوف بريفرنس جون ولا تبرم بإلحاح الملاحين ذوي الحاجات أما لكتو مريدهم ملهم ẹni ọ̀rí kọ́ ìbéèrè ìdí amẹ́ríkà ọ̀dùtọ́ amẹ́ríkà káàdìlẹ́jì yóò mọ̀ yìí nínú nǹkan ìdí ọ̀kẹ́lẹ̀ ẹ̀rọ ìdí àdá nàbọ̀ ẹ̀ ẹ̀ ìwọ̀n ní ọ̀run ìwọ̀n kan ẹ̀rọ ìjọ ìgbọ́nù ẹ̀rọ ìgbọ́lẹ̀ ànánù ẹ̀hún ọ̀dà ìkàbá ìhàjáb anáwòjì tó wọ́n ẹ̀dà ọ̀ní hajj lóyún ìkòwò ìkòwò ìdá àkọ́kọ́ ẹ̀rọ mílíọ̀nù wà á hàtà bọ́sọ̀rọ̀ bó dìde ní ìmọ̀rẹ̀ ìyáàt ètòrò wọ̀nyí ìjì kálá bísọ́nà ìka ìwúrọ̀ àná ètòrò wọ̀nyí ìjì kálá bísọ́nà ọ̀kọ̀gọ́ ọ̀fọ̀yàwọ̀ dàbí ìdìnnàmúlẹ́tì gbogbo èkó ní ìyìnyí sọ́ọ̀rì ìyìnyí kò ń sà ìyìnyí kì í jẹ́jọ́ ẹ̀fọ̀dà aláwọ̀jẹ̀jì aláṣọ́mọ̀tì sùnmọ́ ìyìnyí jẹ́jì ẹ̀nà ìrètọ́ ẹ̀nà ìkàrẹ́tọ́ náà dáàkì. في ليلة الظلماء إن لحظات لا مرضات لا نوم شوف إنه عدك سيد كيان جبر غير وهر التراب بيرين ونحن ìyẹn tó dèbí lẹ́tà ó dèbí wọ́n yìí rí من هنا بنتك من لما اعتمد فالغيب عنده شهادة إذا ما كان كون يجمع لي من بيته وتصير عنده ألامية èrè ìjọba olùkọ́ni èrè ìwé náà wọn náà lè jù ìjọba olùkọ́ni àwùjọ ìlú rẹ̀ lọ́wọ́ tó dákì yẹ alẹ́kọ̀ọ́ náà wọn fẹ́ fẹ́ máa wá kẹwẹ́ láàbù kúlẹ̀ yà wọn ìgbé ọ̀fẹ́ ìṣáàlì àbí ní sáwọn rítẹ̀ ẹ̀ apáyípa ẹ̀ àbẹ̀ òtìlẹ̀ ẹ̀ àbẹ̀ òtìsẹ́nà ọmọdé ní ìlú ìfẹ́ ìṣáàlì wọn náà yẹ قدامة الله يغفر ذنبا أجيه ويفرج هما إذا نلعب كتير نيجي إذا يهال أهول ويكشف قلبا بيرد لنا تعالى أو كتا نمرك وكل يوم أكل هم أنين ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀mù não está feio o cabelo. É o acolado que está feio, só a O toalho de meu cabelo. Eu a estava olhando aquela ao da cor. Não ia escapar da né? حقيرا وقيم أمين قال كما غيرني يهدي داعي الله ومثل تعالى ومشير زميلي ويرشد حيرانا ومريا مراته إذنانا أنا تحيرانا حيران بمعنى باقوني بغاية منتهى الحيران بغاية منتهى ألم عيني يلدي أقرأني بكلدي دول أن بلادي قوة وهدوث بيانا أنقطعين وهدوث بيانا أنقطعين الله سبحانه وتعالى ọ̀nàmọ́tò ní ọ̀nàmọ́ta ọ̀nàmọ́ ni àti ìlú ká án ayáàkì hairan lórí ìlọrin ìwádìí ìlú ká ní sí i. ní ẹ̀ka ìkànnì ọkọlẹ̀ nílé ìfọ̀dúnmáì tí olóyè owó ṣèd ọ̀nà ṣòlù wọn wọ́n ti yọ̀pọ̀ action náà tó ní. wọ́n yà bí ìlú wọ́n yà bí ìlú. نحفانا كل ظنه ليس من كان أنا عن أنا عن يا يعقلكم ويشبع جائعا أمام كنا فضل منكم ويقسو آليا أنا شك كل من كتابه ويشفي مرض وهي مهلكه أنا كيوان ويعافي مبتلى من سبحانه وتعالى أنا كان وهي دلالي يومي يا لما قلت أمي أمي شيخ الله فيها أمي mutkola nanguli nati huza marekani bala itila anakananguli anakan كاي mozambique سنتين دولي يعني أن نطفة من شعب نبتليه رملي من ذنبه ويقبل تائبا كمية دمه الملك تبا ويجري مقسم ميليشي وطن أبانا مقرارا وآسر مظلوم أبانا قوانهم أبانا كأن من الآمنين ويقسم جبعنا وميه آه وجزتها أبانا كأن يعني مهقانته جزتها ويبتو أواتا ومليه زنكو أعظم ولكن ونسبوين من مهدمنا ومليه زنكو مكسنة جدا ويؤمن روعة ومليه منك أنا تعوضا يعني هو نظام آخر مني ويرفع أقوام إلى بني بمولي كنتوبة إلى بني بني بان سألين نبان كان نبان أكل بني أبوغا أه بمولي كان إلى يوم إلى يوم إلى بني بمولي كان أبوغا أبوغا

بجنه تغانا لتجارا كانوا ألا أتك قلب رجل منهم بعدين لو كان النشاء اليوم النشاء اليوم أمكن عظاما من مصان قوم نحضر كوشا نقري ده ملك من والله أعلم ما زاد ذلك في الملك شيء هذا كني وفينا من اليوم ولو أن أول خلق خلق خلقه وعشرة وإنسان وجنه كان على أجر قوم رجل منهم نناقش ذلك من عند ملكه نناقش ذلك من ملكه شيئا أبان لكذلك كم تعطى تدومين تغاني أنت الجميع النساء من أول بيان كرنا وانا نعم أنا كشيطان والله أصلا أعد بسجها من المريد من ابنها نعم

sáńdà nínú kìnkìn náà ní tánà fẹ́ òwò náà wọ̀ ilé mi kọ́ ọmọ fi sọ ẹ̀jẹ̀ wáyé dàgbà ní go lè lẹ́sí tí sọ àmì yẹn fẹsẹ̀ àlóhù na fún lórí sí mi fẹ́ ọ̀pẹ́ kẹ̀dá kúlẹ̀ nínú má sọ àná ìmúlùkọ́ ìmúlùkọ́ ní sọ yìí ọ̀gbìn ìyára ìṣẹ̀lẹ̀ òbí ṣe ọ̀rọ̀ jẹ́ mi náà. ni da gumbi jumhuri hawa mai mana kasu zalika mimma inda miskola garati an sa jiha gumbi wadda ka zuwa ne da hita a waje suna waka huwa al'awwal kullum yasa قبلهم الشيء أنتوا لنا نوم باطن amẹ́ríkà olóyè náà ọ̀nà nípa àpá amẹ́ríkà olóyè náà ọ̀nà nípa àpá ẹ̀yìn nípa àpá náà yìí dáhùn yìí ọmọ ẹ̀ka àpá náà ní ìwúrọ̀ sí yìí wọ́n yẹ yìí ọmọ ẹ̀dùn wọ́n á fẹ́ lórí lẹ́sà dáadáa ṣe èmi lè lọ ìwọ́n yẹn náà kankan náà òdòdó àmọ́ náà tó ẹ̀kọ́ sẹ́lẹ̀ náà fún wọn. والظاهر الذي ليس فوقه الشيء ومنهم أن ويكهن ذنبا أنا كيف ما كذبا والباطن التي ليس دينه شيء يقولون سمعتم أنا لكن كما تعفيهم تبارك وتعالى أيضا تعمل جاسد عمره أحق من ذكر عمره أنا أنا ليران وكي كذلك حتما وأحق من عبده muna na rawa tuwa hukuri kiri ka hakan wa aula aka ana gobe kekere da aula wani nan shakar wani nan shakar umarni a mawani